ó ṣe bí ó pa àwọn àríyànjiyàn láti fi ọjọ́ lẹ́nu kan tó dára náà ti àsìkò kan tó báyìí ni wọ́n rí àsìkò tí àwọn tó dùn kọ́lẹ̀ fún pọ́sìtì àlùkárọ̀ tí adẹ̀rẹ̀ náà ní ìyàtọ̀ àwọn tí wọ́n ṣù before that time so ọ̀rọ̀ yìí náà tún wá béèrè béèrè bí ìbẹ̀rù kan béèrè béèrè yìí béèrè bí fún wáyé pé àwọn kàwé lánàá àwọn táwọn gbà yẹn wọ́n sọ fún àwọn pé àwọn yẹn àná lọ́kùn tuntun di òní tó ìbéèrè wa wáyé lórí pé bóun ni tala fẹ́ tẹ̀lé nípa ọ̀rọ̀ oṣù lórí ṣé ká máa dúró de ọ̀rọ̀ sọ̀tọ̀ ni àbí káwa náà tá a bá ti dúró wa kí a bẹ̀rẹ̀ náà mọ̀ sáà. ìbéèrè yẹn ni pé ṣé ká dúró de sọ̀tọ̀ láti àná oṣù oṣù ni àbí ọ̀tọ̀ ni wọ́n fi tú bagadi lọ ṣe bagadi ẹni pé àwọn àríyànjiyàn ti wáyé púpọ̀ lórí pé ìjọ wo ni àlùfáà bẹ̀rẹ̀ ìjọ wo ni sultan announce àwọn ọmọ ìyá kan ní àwọn ti rí oṣù kí sultan dá announce oṣù àwọn kan lórí pé àwọn gọ́ọ̀fì kan ti announce wọn sọ àwọn dẹ̀gbọ́n lórí yẹn kò débi pé ìbéèrè wa wáyé lórí ẹ̀sìn tálafẹ́tẹ̀ ní ìbéèrè mi tí wọ́n tún fara sẹ́ni pé àwọn kan náà ń gbàwẹ̀ lánàá táwọn ẹ̀dẹ̀ tó ń gbọ́ pé wọ́n sọ fáwọn pé àná yẹn ló yẹ kó jẹ́ ọjọ́ tó yẹ káwọn bá wẹ̀ lé mu kí la fẹ́ ṣe lórí ẹ̀. الحمد لله لله الأولين والآخرين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعليه أجمعين وكان في ولهم ó pada dá wa padà sí ààyè yìí lẹ́yìn ìgbà tí a ti jẹ́ oṣù jẹ́ oṣù fún ọlọ́mọ kọ́kọ́ sàgbà jẹ́ oṣù yang ọ̀rọ̀ lórí oṣù ojú ọ̀run wa tí ọ̀nà ọ̀tọ́ ààrẹ ṣì jáde káwọn èèyàn tí wọ́n fi lóòótọ́ ànọ́símẹ́ǹtì mi mi ò gbọ́ àwọn ọmọ gbọ́ àwọn èèyàn tí wọ́n ní wọ́n wí bẹ́ẹ̀ ìwà àmọ̀ bóyá ojú òdòdó náà kò dẹ̀dẹ̀ pé lórí kí wọ́n wí bẹ́ẹ̀ ní làwọn náà ló lé orí látàrí kí wọ́n ní ìtàn ànọ́símẹ́ǹtì lọ́tọ̀dọ̀ tòlùkọ́nù tó bá jẹ́ bẹ́ẹ̀ tí àwọn àkáǹtì wà tí àwọn akókó gbẹ́ ní oṣù ìjọ pé déètì ti wa àná mọ̀ jẹ́ ọjọ́ kẹwàá oṣù tọ́run sì máa jẹ́ pé àná ni kí ni ọjọ́ kẹsàn-án. ilé òṣìṣẹ́ máa ṣẹlẹ̀ àwọn afárẹ̀ ti ṣàlàyé ilé ìtẹ́tẹ́. àwọn kan ni pé ta bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ àwọn ojú àwọn kankan lábẹ́ rẹ̀ àwọn ojú wo èwo lọ́jẹ́ àlùmọ̀sílá àtọ̀là àmà àǹfààní gbogbogbò rẹ̀ kátùmọ̀ ojú wo pé wọ́n sádà wo lọ́wọ́ wá látara ń tà ń ṣe torí Islam gẹ́gẹ́ bí àwọn àpá àti sọ ìmìtẹ́mi ọ̀rọ̀kíma ọ̀wọ́ nínú tíra àwọn rẹ̀jùwọ́ ìpàtàwà wọ́n jẹ́ wíwá pé Islam yìí ọlọ́run bá gbé kalẹ̀ بتكميل المصالح وتكثيرها ní olùwà jẹ́ kí dáadáa pọ̀ láàrin wa ó sì lè jẹ́ kí dáadáa ó tó fi pẹ́ sí ìtẹ́sí dáadáa tẹ́lẹ̀ ìsìláàmù tó fẹ́ kí dáadáa yẹn kó dé ògbóngbó bákan náà ìsìláàmù tó wá láti lè wá gbá burúkú lẹ̀ wọ̀tọ̀kìlì ní mọ́páàsì kọ́dà kó a jẹ́ kọjá pé tó bá já burú nì èyí tó rí kò tó bá ṣe gbá kó lẹ̀ kó fi ìdínkù bá tó jẹ́ kí ìdínkù bá àbúrò yẹn tí ọba ti lè rí dákò mẹ́ẹ̀ kó ṣe kí ni kó jẹ́ kọ́ mọ níwọ̀nba bí Islam tó lé lé nínú wọ́n ti fojú yìí rò ní ọba bá rí ẹ̀rí tí wọ́n takora wọn nítorí tí wọ́n sọ ní sinimá máa ṣe máa ń bá yìí o ìsọ yìí o wọ́n máa ṣe máa ń bá mi lò ní ẹ̀rí tó bá takora wọn lò ní máa sọ pé kàṣẹ jámù wọn àbọ̀ ní oṣooṣù ti sọ tí jámù ọba ṣe ṣe kàṣẹ násìkò tí násìkò ọba ṣe ṣe kàṣẹ tẹ̀lé ìyẹn kọ́ ni mo ń sọ mo ń sọ̀rọ̀ lórí pé ẹ̀yìn tí ẹ̀ wá nísìnyí wọ́n fẹ́ dàbí kan kakura wọn káwọn àǹfààní tí nǹkan yẹn fẹ́ bí káṣí ìwà pòótọ́ fẹ́ bí káfí má dàmú ara wa. ẹ̀rí ń bẹ fún pé ẹni tó kó sùn láàmà láàmà gbígbà rẹ̀ wa láti fi sọdún wa láti ṣe nǹkan. wàmọ̀ ṣẹ́yìn ìdàmí kò ṣáárọ̀ fàlẹ̀ yẹ̀ sọ́mọ̀ ẹnikẹ́ni tó bá rí oṣù kó ṣe kíni kó bá rẹ̀. tó bá sì ka oṣù lọ́wọ́ ara rẹ tó rí tó ọkà lọ́wọ́ ara rẹ tó o ṣe pé bàbá yìí ni déètì àwẹ̀ máa bẹ̀rẹ̀ àbí àwẹ̀ dúró lé pẹ̀lú pẹ̀lú ọ̀fẹ́ wa rẹ̀ yìí àbí ọdún ilé yára pẹ̀lú pẹ̀lú ọ̀fẹ́ wa ni tí wọ́n kà wọ́n sọdún lọ́jọ́ tí ọjọ́ kẹwọ́n ọdún bá dé ó ń sàràbà tẹ̀ ní kíni ní ọjọ́ kẹsàn-án sòlè nígbà kájà pé ẹ̀rí wà bẹ́ẹ̀ èyí sì ọgbọ́n mi ló bá wọn náà wí. tọ́ èyí tó wá wà pé asọ́wọ́ yàwó mọ̀ yẹ sọ́wọ́ náà wọ́n tọ́pẹ́ yàwó mọ̀ yọ fẹ̀rọ̀ náà. àwẹ̀ a máa gbà lọ́jọ́ táwọn bá ń gbà àwẹ̀ ọlọ́sí gbogbo ayé bá jọ ń gbà papọ̀ làwọn náà ṣe kíni lágbà á dẹ̀ máa sínú lọ́jọ́ tí gbogbo ayé bá ṣe kíni ló bá ń sínú. ọ̀rọ̀pọ̀lá bí eléyìí àti àwọn ẹ̀rí ìtọ́jú àmọ́ kí ara dá lómi ìtòrí àsìkò. Nàbá ní àwẹ̀ àmọ̀ ẹ̀fà lọ́jọ́ tí gbogbo ayé ń dàwẹ̀ á sì máa ṣe lọ́jọ́ tí gbogbo ẹgbẹ́ ayé sínú bóòlù yóò ṣe rọrùn. Àwọn àbájọ yé wa àtàwọn ẹ̀rí ẹgbà àwọn ìjọba yìí ẹgbẹ́ ṣẹ́gbẹ́ ni ẹ̀sìn ìjọba yìí. Ẹgbẹ́ bá ànábì ṣe ṣe. Àwọn ọ̀dọ́mọdé ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ oṣù wọn rí ni. Sọ́ọ́mà gẹ̀bí ni ọ̀hún ọ̀rọ̀ ṣe sọ pẹ̀lú sọ́ọ́mà wọ́n á mọ̀ràn lẹ́sà lùsì yá mi. Onímọ̀tá àwọn èèyàn wọ́ṣù òun àwọn wa òun sì rí tóun báyìí òun lè sọ ànábì anábì sì bàrẹ̀ ó gbà pé ó sì pààyàn láti ẹgbẹ́ ni wọ́n gbà rẹ̀. ó túmọ̀ sí pé táwọn yẹn bá ti tẹ̀ láti ànábì ní yóò máa ṣẹlẹ̀ ní gbogbo ayé máa ṣe kíni wọ́n máa gbà rẹ̀. but ànábì ò kò rí ẹnìkan lọ́dọ̀ kó ṣe kíni lọ́dọ̀ kó rí. ó rọrùn kẹ́ni ìyàn parọ́ ó sì rọrùn kó ṣe kíni ó sòótọ́. tó bá jẹ́ pé òótọ́ lọ́ sọ ṣẹ̀rọ̀ pé orí ẹni tó bá wá parọ́ òun nìkan ló lo ọtí ẹ̀ sí olóríṣà àti ìgbà tó sọ gbọ́. wọ́n fún ẹgbẹ́ olórí lọ́wọ́ ní nǹkan yẹn fúnra rẹ̀ tó bá yẹ kó ti mọ̀ pé tó ń rí òun kó ṣe ní lọ́dọ̀ òun lò. wọ́n bá wàá ṣe mi sí ìkọ̀wá ìlẹ́ pé mọ̀nàmọ́ná ní rí pè ní oṣù. sólà ti wú rẹ̀ náà ká tẹ̀lé nítorí pé tá a bá tẹ̀lé aburú tí ó ti rẹ̀ wá yọ ọ́ ìwọ́n wá rí ó sì tọ́ lójú pé àkójú tó fi rí ẹ̀yí o ojú tó fi ẹ̀mí o ò rí dọ́bù oṣù lóṣù rí èyí tí oṣù jẹ́ ọ̀tá kìí ṣe oṣù tí ọbẹ̀ parí oṣù òjọ́ ni èyí tí ń wò yìí àmọ́ olórí ọgbà lọ́wọ́ rẹ̀ olórí ọgbà lọ́wọ́ rẹ̀ ẹlòmíì wá lóun rí oṣù yẹn lọ́jọ́ kejì olórí wa lè jẹ lòun gbà lẹ́yìn yẹn bá ń parọ́ òun yóò lò lọ rẹ̀ láì kẹ́ àmọ́ tó lórí bá sì jàmbá ó kù sọ́wọ́ rẹ̀ tó ń bá pèrò rẹ̀ wọ́n gbà lálẹ́ sí ó kù sí kéde ó kù sọ́wọ́ rẹ̀ lópin ìgbà tí ọba ti yàn sí ọba ẹ̀kọ́ fẹ́ jàmbá ó fẹ́ ba ẹ̀sìn ọlọ́wọ́ bá jẹ́ tí ọba ti yàn sí wa bẹ́ẹ̀ torí pé a gbọ́dọ̀ tẹ̀lé lórí náà ti máa rí kéde tí máa ń pa láṣẹ láti ṣẹlẹ̀ wọn ọba láàtọ̀ àtẹlẹ́mọ̀ àmọ́ tó bá ti rìn sí wa kí tó bá ti sọ̀rọ̀ yẹn láti kí ni látẹ̀lé. Torí ẹ̀ ni pé ìta nẹ́bi ṣe ìta ọ̀sán àbá ṣe òun ni pé ìta nẹ́bi bá mú wá láṣẹ ní kálukú máa tẹ̀lé. Làbẹ́bẹ̀ tí mo fi ẹnì kọ̀ọ̀kan wá sábẹ́ olórí wa dípò òun ní kẹ́tẹ́kẹ́ ni, olórí yìí ní kẹ́ tẹ̀lé. Tá a bá ti tẹ̀lé olórí nì, wàá lọ́wọ́ ṣẹlẹ̀. Làwọn bá dọ́nu pé tí wọ́n bá dárí oṣù fún ààrẹ tó sì gbà pé oṣù yìí bó ṣe rí nìyí má pariwo bá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ o wọ́n máa rí pé àpè ìsìlámù yẹlẹyẹlẹ wọ́n á sọ àwọn àjàmọ́ ẹ̀mú láti pé èmi olóṣù láti gbà rẹ̀ ẹ̀mí náà tún ní àwọn ọmọ ìjọ tiẹ̀ nínú àdìgbélé ilé lórí àwọn ilé tí òun bí àdìgbélé ẹ̀mí ìsìlámù ọkùn yẹlẹyẹlẹ a sì lọ lórí kàtẹ́ kọ̀ǹtò wa tí wọ́n bá lóṣù tó a bá sọ fún wọn tó bá lò wọ̀ ọ̀gá ìwọ nìkan má dégé ni máa dá lu oṣù yẹn nítorí pé ó kílẹ̀ sọ pé tó orí nù o ò sì ní láàrin ẹ̀kọ́ fẹ́ tako olórí olórí rí yẹn tó lò ọ̀rọ̀ èèyàn ìwọ tó bá já sí pé ní ọjọ́ tó lórí oṣù bọ́sẹ̀ nìkan wọ́n ti ní kọ́ mọ́ sọ tàbẹ́rẹ́ wọ́n á sọ wọ́n á gbọ́ tẹnu rẹ̀ àbí má tẹ̀lé yẹn o olórí ní ọjọ́ ni kú tẹ̀lé torí pé ìbẹ̀rẹ̀ ni pé ẹ bá ti ń tẹ̀lé báwọn ẹ fẹ́ pín ìsìláàmù sí méjì ni. lókun àti ọba ti rìn sí wa pé olórí yìí ni ọfẹ́ kanlẹ̀kanlẹ̀ jàǹbá wa ni. tó bá jẹ́ pé ìgbìyànjú ló ṣe níbẹ̀ kó bá láti ṣe ọ̀gbẹ́ gíní. àlùmọ̀ṣẹ́rìndò ni ìmọ̀ ayò sí bá àwọn gíní àwọn yóò tẹ̀ nínú kó ṣe gíní kó sọ̀ sí àbúkọ́ mọ́lẹ̀ gíní kọ́ mọ́ sọ̀ sí ó lórí bá gbìyànjú pẹ̀lú tó yọ̀dà rẹ̀ yàn tóbi dájọ́ òun la gbọ̀dọ̀ tẹ̀lé ó bẹ̀ tó bá jẹ́ pé olórí wa bá mí kàná sí ètò lánàá lóòótọ́ bá a lẹ́sẹ̀ pọ̀ tó ń tà dẹ̀ gbìyànjú láti sọ fún àwọn èèyàn náà nìyẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lóòótọ́ lórí kí àwọn èèyàn kà á ná ní ọjọ́ kẹsàn-án kí wọ́n sì kà òbí ní ọjọ́ kẹwàá àmọ́ wọ́n tó rí fún ààrẹ dáàwẹ̀ tiẹ̀ gbà lánàá ní ọjọ́ kẹwàá eléyìí ni tí ọ̀jẹ̀dẹ̀ tí ó sì ní dá wàhálà lẹ̀ fún àwọn mùsùlùmí a sì nílò ìpín yẹlẹyẹlẹ. ẹ̀rù yóò mọ̀ túmọ̀ sí pé àgbà rẹ̀ lọ́jọ́ tí gbogbo yẹn ń gbà rẹ̀ kalẹ̀ sínú ní ọjọ́ tí tí ọba sáwọ́ ní bàbá rẹ̀ fẹ́ẹ́ dá àbájọ bàbá yìí níjọba yìí sí ìwọlé lábàbà jẹun. àwọn ọjọ́ tó wọ́n kà lọ́jọ́ kẹsàn-án yẹn òun lọ́jọ́ kẹwàá tiẹ̀ tó lè gba àwọn aṣọ àti ẹni ọjọ́ tó máa ń ó ọ̀pọ̀ àgbà fún náà lọ bàrà bàrà. àwọn ìbéèrè pọ̀ púpọ̀ bí ìsọ̀ àgbẹ̀fẹ̀ dákun kan náà bá a di pépèpépépé ní àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí tí èsì sórí àwọn ìbéèrè náà. lọ́jọ́ bí àsìkò tí a wà yìí àti tí a kà pé jẹ́ra ni àwọn ẹlẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀sán lárugẹ àròpé afẹ́fẹ́ wọn mọ̀ wá wọ́n mọ̀ ká òfin náà wọ́n ní ẹnu wọ́n lẹ́tọ̀ wọ́n lè kọ́ná. ǹjẹ́ bá ní ìṣiṣẹ́ káàrin ká gbé láti káàkiri ǹjẹ́ ìgbà náà wà fún un. òsínbà láyè kù وكل خير في اتباع ما سلف وكل شر في اتباع ما خلف gbogbo tí ń jẹ́ dáadáa á fi tẹ̀lé àwọn tí wọ́n síwájú wa ni gbogbo tí sì ń já òun ní bẹ níbi àwọn àdádálẹ̀ èyí tí àwọn tí ń bẹ lẹ́yìn ni wọ́n dálẹ̀ àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn sọ̀kábà. torí ẹ̀ àwọn tí wọ́n jẹ́ni síwájú wọn lọ pàtàkì oṣù yìí jù wá lọ. wọ́n mọ̀ jù wá lọ. wọ́n bá kú bèrè ní tọ̀kùn ìpìlẹ̀ ní ti lọ́dọ̀ 1979. wọ́n ti sọ pé fourteen twenty one àbí ẹ̀ lọ́dọ̀. àwọn tí wọ́n lọ fourteen twenty one àgbẹ̀ wọ́n mọ̀ pàtàkì rẹ̀ jù wá lọ wọn lè sẹlẹbírẹtì ẹ àwọn tí ń lò tí wọn fi ń gbin nǹkan tí wọn fi ń ṣe nǹkan oṣù tí wọn fi ń ṣe gbogbo sẹńsì láyé wọn ò sẹlẹbírẹtì rẹ ìwọ tó wá jẹ pé ọkàn ọkàn yí ọdún náà ni kápẹ́wà kó olùkọ́ ló dé àwọn tó ń sanwó sùúrù náà ń sanwó lórí sanwó sùúrù wọn. sèmi kìí kó lé ayé náà ni ẹ sábà ní tó owó olùkọ́ sùúrù lórí gbà kí wàhálà rẹ̀ ṣùgbọ́n táwọn ènìyàn ti sẹlẹbírẹ́tì rẹ̀ o àwọn ló lè sẹlẹbírẹ́tì rẹ̀ wọ́n sì mọ pàtàkì rẹ̀ tó wà lọ kọ́ lọ́ọ́ bá a lọ. ìwọ́n bọ̀ nígbà tí ìgbà lè lọ ọ̀rọ̀ wa nítorí àwọn ọ̀yà tí wọ́n ń ṣe ọtí abalagbà ní káàdì sígbèsì ọtí abalagbà lọ́dọ̀ lọ́dọ̀ ìbò. Nàpọ̀ ìbéèrè ìbéèrè pé òun ní pé tàbí ṣe ìgbésẹ̀ bẹ́ẹ̀ wà ní ó ká ṣe àdúrà ní àdúrà bẹ̀rẹ̀ lọ́dọ̀. Alhamdulillah, tó máa lọ ẹ̀rọ àwọn òpólìbà ìtẹ́gbẹ́ káàkiri ẹ̀dá gbìyànjú ká fowó síbẹ̀ dáadáa. Ẹ̀dá kò tó ìtọ́lọ́ mọ́lẹ́yìn alùsọ́nà àwọn ní mọ́lẹ́kì náwó ọlọ́run sọ ọlọ́kọ̀ akọ́rin báyìí àwọn sọ́rọ̀ àwọn náwó gani àwọn alùsọ́nà tàṣọ yẹn fẹ́ yàwó ẹgbẹ́ àwọn ní torí tọ́lọ́wọ́n bá dá owó tó dájú ní owó ẹjẹ́ àti síbẹ̀ ọlọ́run bá yọ náà lọ́wọ́ torí pé owó náà òkúkú wọn lẹ́nu ìgbà tí wọ́n bá kọ́lọ́mà kó fún àwọn lọ́wọ́ ẹnu ìjà sáwọn o kọ́lọ́mà kí wọ́n sùn wà láà. wọ́n ní àdé ṣe àdúrà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àìsàn àdúrà bẹ̀rẹ̀ nítorí pé ànábì ò ṣe àdúrà sì ni àdúrà owó ẹ̀ ìbáàdà ànábì lọ sọ bẹ́ẹ̀ àdúrà owó ẹ̀ ìbáàdà àdúrà tẹ̀lé yẹn ìjọsìn ni para That Baba get blessing. I get an area to call about o Verse 6. So, I maybe one said the Kulai, ó sì dòkú láyé láì máa yé. Àwọn àgbẹ̀ sì dòkú láyé, ó de dòkú lọ́rẹ̀ pẹ́pẹ́. Tọ́wọ́ bẹ́ẹ̀ dágún, àlábẹ́ òkú àwọn èèyàn pé ẹ̀kọ́ àwọn èèyàn wa, àádọ́ dágún báyìí, wọ́n gbé ọ̀bà sọ̀rọ̀ lọ́wọ́ bá sì pé tọ́wọ́ fẹ́ máa lọ sóko náà lè àlọ́ bá lójú ogun àlẹ́bí ọgbà yóò sọ wọ́n lọ sí kòkòrò yóò bá wọn sọ̀rọ̀. tọ́wọ́ bá sì gbẹ́gbẹ́ tọ́wọ́ fẹ́ jíròrò àlẹ́bí àwọn ẹ̀tọ́ wọn ti dá jíròrò lórí kàwá ẹ̀. sọ́kò ìjòkó náà gbogbo àwọn ẹ̀yà bí òun bá. ìṣòkò ni ìjòkó ni ìṣòkò ni. ẹ ìṣòkò ni àlẹ́bí òṣèkò wọn báwọn. ó ti yẹnìsì àmọ́ sọmọ ló kọ. ó ti yẹnìsì. àlẹ́bí sọ̀rọ̀ yẹn kọ̀ ó sọ̀rọ̀ yẹn kọ̀ àyà máa yẹ kó àlẹ́ gbé dèpò sallallahu alaihi wasallam èyí tó wà síwájú ni pé àlẹ́bí máa ń sàṣàrò torí láàrin sí wa ni pé ká ṣe àṣàrò ọlọ́kàlẹ̀kàlẹ̀ pé kí ni gbogbo fún àlẹ́bí ni wàá wọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n. báwo ni wọ́n bí lásàrò ní ìsìnkú sábẹ́ abẹ́rẹ́ àwọn sọ́kọ́ wá sí ìdìkú wọ́n sì kú wọn àwọn sọ́kọ́ wá sí kí ni wọ́n sì kó mọ̀ tó ládùn abẹ̀rẹ̀ àmọ́ wọ́n sàdán di ikú wọn. Nígbà náà tí wọ́n mọ̀ pé àti rí ti ọmọdéléke nígbà bíbí àrí á wò pé láyà nẹ́bí sí nǹkan yẹn ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ sáà nẹ́bí sí àbí òsè àwọn nípa ànẹ́bí òsè ń dẹ́bi ní àbọ̀. Ọ̀dùnkà mi ìgbà ànẹ́bí ni oníṣègùn ẹgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́mọ̀tẹ́bí ní àbí. Ìgbà ẹlẹ́mọ̀tẹ́bí ní ó lè mẹ́tẹ̀ bí díà ó lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn. àmọ́ yóò mọ ẹgbẹ́ bí díà lópin ìgbà tó bá jẹ́ pé ànábì ò ṣe nǹkan nǹkan a sì ní tó kò lọ síbi lórí ànábì ò ṣe ká ànábì ò ṣe kéde tí ọ̀ àṣẹ yóò di bí díà. a rí tó pèpè lọ síbi pé kó ṣe kò wá sí kíni kò ṣe. bàbá àwọn ẹgbẹ́ sì lè polisi ó bùkátà ìyókù yẹn ti bùkátà lórí ẹgbẹ́ yẹn yíká ànábì ọ̀wá sí ní gbogbo ọ̀nà gbogbo àbá ayé tọ́jọ́ sí ìwọ̀lẹ́ nìkẹ́ni bíbí àdìtẹ̀sí onípa àti gbogbo ìpàdà fún gbogbo kàtà sí. ẹgbẹ́ ti ẹgbẹ́ ti mo sọ lẹ́sìn. nítorí nítorí bẹ́ẹ̀ ni irú nǹkan báyẹn ni bíbí àní ọmọ jẹ́ ànábì òsàdó àbẹ̀rẹ̀ àgbọ̀dọ̀ sí títà ànábì tó máa ń ṣe sáàdó àti ìmọ̀ jáde ń bẹ̀ òun ni kó tó bọ́ pẹ̀lú àdá. وقال بعد الناس يقف الحاجة إن الحمد لله يحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا كان بي وكان واسي ما يوسف صورني تي أدعو لجدني شو نتاني من أنا تبي كان واحد كان تبي أقول لك أنا بقى بقول لك أنا سيني يسوع تبى تنسيني كذا أتعمل أي شيء أنا سوق ما تتعبني بكارث أنا بقول ẹgbẹ́ gẹ́gẹ́ bí kẹ́nìkan fún wa lọ́rọ̀ ìṣíjòkó kó fi ju bẹ̀ ìyẹn ní kò so mẹ́sìn ó ti kò ní kíni kò so mẹ́sìn kò lè jẹ́ bíbíà mo bá wọ́n wá ìlú sàn tó kó sáré àbẹ̀rẹ̀ ẹ ẹ má bínú kí n tó lọ àwọn nǹkan méjì máa ń sáré dáhùn báwọn náà ó lè má yé tó ìmọ̀ bí wọ́n kó eré gan nígbà kejì dáhùn àmọ́ kejì ẹ̀ báwọn. lábẹ́ ẹ̀ lẹ́ẹ̀kan wọn ní kàkà kùránì wọ́n ní káka kọ̀ọ̀lì ní ibẹ̀ ìyẹn lẹ́sẹ̀ súnmọ̀ ní àbí àbí bíbíà. lóòótọ́ àwọn sọ̀hábà àtàlẹ́gbẹ̀ẹ́ muhammad náà fún ẹ̀ sọ́wọ́ àlùwẹ̀sálà àpẹẹrẹ mi yẹ́dùn láwọn mọ̀sánwó yìí tó kápá kọ̀ọ̀lì bò òun fẹ́ gbọ́ síbí wọn sọ kọ̀ọ̀lì kalẹ̀ fún ha ó máa wù mí kí n gbọ́ lẹ́nu ẹlòmíì àwọn sọ̀rọ̀ bá sì rí àwọn gbà mí ó pè náà pé bóyá káwọn náà bá fún wa àfẹ́ agbọ̀ abẹ̀rẹ̀ ara wa létí. Ṣé Bùsúrù àti ọmọ ẹjọ́ tiwa ẹ̀gbọ́? Ṣé Bùsúrù àti ọmọ ẹjọ́ gírin ọjọ́ tiwa ọjọ́ tiwa o? Bí ẹ̀mí ti bá ríra wọn, wọ́n ti sọ pé kàkàrà lè fún mi, mo kàn fẹ́ gbọ́dọ̀ lọ. So tí wọ́n bá rí fún mi kó báyìí, wọ́n lè ti wọ́n ṣe kàkiri lọ, ẹ̀ka kàkàrà lè fún kàkàrà gbọ́ ọ̀rọ̀ lọ kàtàtẹ̀rẹ̀ afúnẹ́sẹ̀ alẹ́tí bẹ́ẹ̀ báwo ṣe ṣe nù àmọ́ kẹ̀sẹ̀ ló wá bẹ̀rẹ̀ lórí àbúrò nínú tábì bẹ̀rẹ̀ púrámù wa kù tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ló ti wà nínú púrámù tá a ṣe kalẹ̀ òṣìṣẹ́ àtúnmọ̀ láàrin àrùkẹ́ àtúnmọ̀ ayé dẹ́kẹ̀lẹ́ àrùkẹ́ kò sí mọ̀ sí wà bẹ́ẹ̀ nípa tí ìjọba ti lọ kóbi tọrọ kó lè bá yé kò sínú sí wà bẹ́ẹ̀ ìjọba lè ní àwọn tó ń dábẹ́ kà yìí àwọn ìjọba àgbọ̀ ayé ẹni ń kàwé lómi wọ́n ń sẹ́kù wọ́n yà wọ́n sọ̀rọ̀ kàwá tí àgbà ní ìsìn màmá sí àmì. àwọn náà lè kábẹ̀tì bá lè ká táwọn àti kà ní programu kábẹ̀tì bá mi sí ìjókòó ó kà máa já wa lẹ́kọ̀ọ́ kan kó má jẹ́ pa aṣọ di máa rí. ìsọdí máa ń yẹn yóò ní tùmọ̀ àmì ìka bí ìgbà tó gbé labá sí wọ́n sì ní ilé ẹ̀sìn ní jẹ́ Bàbá ti dúró máa ń di gíní, yóò di bíbí à. Nítorí pé òjíṣẹ́ ọlọ́run ọba náà ní bóyá kò tó ní máa bẹ́ẹ̀. Àti pé fọ́ọ̀tù náà bíbí ń ṣe kọ́lá àwòṣe kìíní, kọ́lá àfẹ́ sí ilé sí. Ah, à gbogbo púpọ̀ mọ́ ẹ̀ka àfẹ́ sí, à débi kàkà ní àmì lọ́dọ̀ àtẹ àkùrá rẹ̀ kò ní kó fẹ́ràn mi. Nítorí àwọn ilé sọ ah, ah, ọlọ́run à ṣe yí wòlí tó Allah Ta'ala. Wọ́n kí ni ìgbìyànjú náà ti ti ọkùnrin tó kéde nílé nílé tó ti ti kéde jù. Lẹ́yìn tí kéwù, ìyá lọ́la mẹ́lẹ̀ kọ́nà máa kọ́ sọ wa. Èyí tó súnmọ́ ni pé ọlọ́run nígbà rẹ̀. Nígbà rẹ̀ bá Muhammad sallallahu alayhi wa sallam, olùmọ̀ ń sẹ̀mí àti sẹ̀mí ànídá. Ẹnikẹ́ni tó bá kọ́ ìpèrò wọlé mi yóò ṣètò tí yóò sì dá olóhùn pa aláṣọ aláṣọ aláṣọ ó sì yà wọlé tó wá bá a onímọ̀ ìyàwó ọkọ̀ ọmọ kírun lé alábìyẹn máa lọ kírun lé pé kó lè kọ́ ẹ̀ tọ́kọ̀ àwọn gíláàsì nígbà tó lè síwájú alábìyẹn tẹ̀lé wà ọ̀gbọ̀n àtẹ̀sán òmìnira olóńgbọ̀ wọlé ni wọ́n dá ìdá olóńgbọ̀ wá. alábìyẹn tó sọ pé mo ti gbà á lérò ó ti ní pé kí n pe àwọn èèyàn pé ẹ pẹ̀lú kẹ́lẹ́ kó sì kí n bá àwọn èèyàn ó lè dè wọn òun pé wọ́n ní káwọn ẹ̀bá mi kó igi wá kí wọ́n lọ sun ilé mọ́ àwọn ọkùnrin tí wọ́n ti gbé ni tí wọ́n ń bẹ nínú ilé tí wọ́n wá ní wọ́n pàpọ̀ láti wá kí ni tí wọ́n ti kó sínú ilé wọn pé sun ilé mọ́ ilé rí. mo ti bàálẹ̀ òkè ṣe bẹ́ẹ̀ àwọn kí wòlíì lára yóò ṣe àwọn àbá ní pé yàtọ̀lé àwọn obìnrin ti bẹ nínú ilé àti àwọn ògbó wẹrẹ tí bẹ nínú ilé tí wọ́n ti láǹfààní àti mọ̀ wá mọ́sálásí. ó ní bí ọba ń bọ́kùnrin tó kẹ́mu nílé nǹkan kan ló lè mú akáfílẹ̀ kẹ́mu ní inú ilé òun ni kọjá pé àsùn ajé láti kírun kápákó kírun ó ti yé lèsì kátó ipá ajé ẹ̀rẹ̀ kírun lókè ìdẹ́rẹ́kọ́ lọ́mọ́síláṣí máa nígbà yẹn àbí kankan sẹ́yìn wọ́n yẹ parí ìgbà àbí kankan kò ní kankan lọ́mọ́síláṣí tọ́lá yẹn lè pa àṣẹ kíni lè pa ìní ibi tẹ wà yẹn náà èsì tẹsẹ̀ wá nígbà yẹn lọ́mọ́síláṣí gbà tẹ́tẹ́ tó wọ́n ti kí tán ẹ̀sìn ní ẹ̀sìkìsì nínú kò sí ara náà ni o nǹkan aṣọ máṣú yẹn náà ni ó súnmọ́ kó sẹ́yìn ni ó ṣẹlẹ̀ fún ọ ọlọ́ bá ara ara. Ilé ìbára yóò fi ọpẹ́ ìpínlẹ̀ wọn ń tún ìpàdé mi. Bàbá fà láti ṣe láti láti ṣe àpẹẹrẹ lọ́sàn. Bísí láì kúrò ọ̀la kì í ṣe oúnjẹ àwọn òkú. Òkú òsì ni oúnjẹ tí ọ̀jẹ̀. Ó ti yẹ kò ní oúnjẹ ọ̀jẹ̀ nítorí oúnjẹ òun nù sàárè. Oúnjẹ òun nù sàárè wọ́n yẹ sí ìbò omi bẹ́ẹ̀ ìgbádùn ni wọ́n máa ní kíni ni wọ́n máa jẹ bẹ́ẹ̀. àmọ́ ṣáàdù àwọn bá wọn àbí kò yí bá wọn àdó àwọn bá wọn. àdó àwọn bá wọn àdó àwọn bá wọn. Báwo níyẹn wá mú kó wà láwùjọ sàlẹ̀ sà tó pé ó jẹ òpin ni kò sí ìrẹsì ìbílẹ̀ àná. Àwọn àfáwọn ní Yorùbá àwọn aláàkùnrin anìkọ̀ọ̀kan wọ́n ti dá wọ́n ti ń kà wọ́n gba àti wọ́n la fún àwọn onígbà àpẹẹrẹ àbúrò ká bá ayàkùn ní sẹ́ńsà fún wa ká fún ní ọlá ọwọ́ ara wa àbí ká ra fún ti ìkẹ́kọ̀ọ́ tó nínú ìṣẹ̀lẹ̀ tó fi ìṣẹ̀lẹ̀ tó fi sọ ní àbúrò wa ní àbí ìpinnu ìṣẹ̀lẹ̀ wọn ní kúrò àwọn àrùn oúnjẹ òkú mi nǹkan bí dáàbò òbí mi nílò káwáká ìsáwọ́rọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí. ó yẹ ni pé a ní ìṣàlọ́gbé bísí láì kúrò ọ̀la àkókò ó sì ní ìṣọ́ ọ̀tọ̀rọ̀ làkọ́lí sáàbù fún ààrẹ kó tó kẹ́rin ìrọ̀lẹ́ kí ni kó tó gùn tó bá ṣe bẹ́ẹ̀ sí bí àwọn ọ̀rọ̀ nípa àdúrà yìí. olùkọ́ àgbẹ̀rẹ̀ láì ó yẹ ká àdúrà àdébìnrin pé ta bá ń ta kò sí ìrò ká tó sùn lábẹ́ ọlọ́wọ́ ní àmàwà nínú kíni àmàwà nínú àbọ̀ ọlọ́wọ́ wa. ó sì ní pé ta bá ta kò sí lẹ́yìn ìlú kọ̀ọ̀kan ìdí ó di wa lọ́wọ́ ká wà nìkan ní àgbọ̀nrín kíni òkú. àdébìnrin wa yẹ fún wa àbí ó ní àmàta káàmù ọjọ́ kíni nínú ọjọ́ jimá àdébìnrin wa yẹ fún wa ní ìgbìmọ̀ kan wá gbà ó gbogbo ìrìn kejì fún wa ni pé káfíńsì àdúrà káfíńsì àdúrà a lè sọ pé ọlọ́run wọlá àyà báyìí gbàdúrà wa wọlá súrà báyìí gbàdúrà wa nítorí pé àyà kùránì ìròyìn ọlọ́run a sì lè fi ìròyìn ọlọ́run ọba bẹ ọlọ́run ọba torí kò sí àtúntò láàrin ọlọ́run àti ìròyìn rẹ̀ nítorí ọlọ́run ti ìròyìn ọlọ́run ọdún ní ìròyìn òṣèlú ìkúrò. Àlùkùránì ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìṣe ní ìrọ̀rùn àná àná. Àdùnní ọlọ́run wa sílọ̀ fún ìgbàgbọ́ wa. Ìgbà ìṣó àwọn wa, ó sì wọ́n sí àwọn wa. Kò sí ìwé láti nínú Kùránì, nínú àyàtọ̀ wọn láti nínú Kùránì níbi ìrìsẹ́yìn. So, àdùnní ọlọ́run wa báyìí ọlọ́run gbàgbọ́ wa. Àmọ́ àmì sọ pé tọ́ba ní ọlọ́run báyìí ọlọ́run súnmọ́ ilé àbí nígbà kò sẹ́ni tọ́ka síwájú rẹ̀ arábìnrin ní pàtàkì sọ́ra ní ju ọ̀nà ọmọ pàtàkì kùránì ju ọ̀nà kọ̀ọ̀ká kọ̀ọ̀ká nígbà tí ètò wa ka ẹ̀rọ ìlú òní kà kọ́dà ẹnu gbà fún dájú pé àwọn ọmọ ká àwọn dájú pé ọlọ́run wọn lára sọ́ra àti gbàgbà àwọn àyẹ̀bí ọ̀sán àmọ́ àwọn ni ọ̀sán yìí ti pèlè gbẹ́kẹ̀lé àyẹ̀bí gbà kalẹ̀ ìròyìn ọlọ́run bàtẹ́ náà wọ̀ bá àyẹ̀bí sì máa ń sì ìròyìn ọlọ́run bàtẹ́ náà wọ̀ bá a sì mọ̀ pé eh, kùránì ni ọ̀kan láti ọ̀nà ìlú bá a bá sọ́kùn sí tó burú ó lè wọ́n sáré lọ lẹ́tọ̀ọ̀ ká ní ìlú ìlú rẹ̀ ó fi òun lọ́gbà ìṣẹ̀lẹ̀. Ìwé wọ́n lè sọ́kùn sí afẹ́gbà mú ẹ̀yọ́ ní gbogbo òfin ọlá sóra kẹfẹ́ náà wà tó ọlọ́mọṣà òun ọlá àkọ́dé dáàbò gbàgbọ́ àwọn akọ̀dé bẹ́ẹ̀ lọ kò sí pé kọ́ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ní gbogbo àyè ó lóhùn nígbà náà yẹn ó dá lébẹ̀. Lágbà yẹn wá sí gbà ní ọlọ́ọ̀dọ́ fún ní ìkànnì ìfẹ́ wọ́n tó sì rẹ̀ pé ìtì máa bí kí àríkọ́lọ́wọ̀ nígbà ọkùnrin òdòdó àfi ìwà rẹ̀ ọkùnrin òdòdó àfi ṣùgbọ́n ara rẹ̀ yìí lọ́wọ́ nígbà ṣòwò lọ pa ara rẹ̀. ẹ nípa ọ̀rọ̀ bí àníṣe àṣẹlẹ̀ àti ọjọ́ ká ìṣesí ìrìn àjò ọmọ wa ń gbé ìtàkùn tó ń ṣe pẹ̀lú ìṣẹ̀kẹ́ ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí. ìṣàkóso mo ti gbọ́dọ̀ mọ́tò ní ẹ̀sìn wa pé àwọn kan wá òbí gbogbo lára òbí gbogbo lára ṣe mẹ́bí fún mẹ́bí bẹ̀rẹ̀ ṣùgbọ́n àlọ́ sọ̀rọ̀ àbí àmúgbọ́n ẹ̀rọ gbogbo ṣe mẹ́bí Oníṣẹ́lẹ̀ òdìye. Wọ́n ti ká ìtẹ́ bí àmẹ́bí àti àbábẹ̀sẹ̀ wà ní kòtò láìmọye àdílẹ́sì asàbùlà ní wọ́n ní àìmọye pẹ̀lú àgẹ́gẹ́ pé ó kéré jù bẹ́ẹ̀ mẹ́ta. Bí a ṣe rọ ọdún pé káà pàdé irú kan báyìí ọ̀pàdé rẹ̀. Mi ṣe ni ìpàdé rẹ̀. Kọ́dà aláǹtakùn ní àwọn àmì ìmọ̀ takùn náà àbá ìjọba àtàkùn lọ́ta kọfí àwọn méjì máa fi rìn lẹ̀ sẹ́gbẹ́ tó mọ̀ tọ́wá yẹn ṣe àmì wọn fi rìn lẹ̀ àmọ́ ìtàn yẹn wọlé ilẹ̀ pé ó di sọ́wọ́ fún ẹkọ́ kéde tí pé mẹ́mẹ́ èyí kàfẹ́lẹ́ kúrò kò rí lẹ̀ ọlọ́run bá ti dé oyé wa nínú kùránì ó lè ti sọ tọ́sẹ̀ lẹ̀ fún wa ìyẹn láti ní kéde láti láti kéde láti láti gbà wọ́n rò pé ànábì wọ́n rò pé ó súnmọ́ pé ànábì ìbẹnu kò tó yẹ ẹgbẹ́ bí ojú ẹsẹ̀ wọn tó ti kí ni tí wọ́n rí ẹ̀ ń tọ́lé báyìí ẹgbẹ́ bí ojú ẹsẹ̀ wọn tí wọ́n rí pé wà ní wọ́n rò gà tí ah, wọ́n rọrùn kí èèyàn wà bíbà yá ẹ̀ ibi dáadáa kan tàbí sí ẹgbẹ́ tí láwọn mẹ́rin ọ̀gbọ́n aláǹtakọ̀ lè ṣe kí ó ti àwọn ní Filipi ya ce wa annabi ne ke a ma gani ma zannuka eh eh bisnaini Allahu barikuhu a ne wure to to da mu ne ne ne ta to wa ko ko no ba do se ke ne to so ọlọ́run sàkàrà àtúntò orí wọn ẹnìkan ló dé bá wọn kò dá fún wọn yẹn bí àwọn adébí tí nǹkan wà náà nìkan tó sì yẹn débi kan síbẹ̀ tó sì ànábì débẹ̀ ni èyí tó wà nígbà tó wà tí a rí kó wà ní pé ọ̀rọ̀ ti sọ̀rọ̀ akọ́ ìyẹn wà tẹ́mi rí o nínú tẹ́mi ká o so kọ́lọ̀ wà pé òkú wa máa kọ́lọ̀ fara. wọ́n ní ìwé ẹ̀sìn kọ́lá tó jẹ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi ṣe ìrẹsì irú òṣòwò ọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni ìwọ̀kọ́lọ́kọ̀lá kò máa bẹ̀rẹ̀ ọ̀gbìn jẹ̀mí ọlọ́ni gbogbo tí ń bẹ nílé ayé pátápátá bọ́tá pé èèyàn ni kí ẹ lè máa fi ṣe ẹ̀mí kí ẹ fi ṣàlàáfíà lára tí ń bẹ nílé ayé nìkan ni orí àtẹ̀kùn àìsànkọ́ ṣe kó yẹ wa pé a lè lo orí àtẹ̀kọ́. Ibi tí wàhálà wà ní pé mo la fẹ́ lò sí bí la fẹ́ ní sí. Bẹ́ẹ̀ ni wàhálà wà. Bọ́lá kan lẹ́bí ọmọ lò sọ́nà àìwọ̀ sẹ́lẹ̀ ní sí. Lópin ìgbà tá a bá ti wá fi takò kiri ẹ̀sìn àmẹ́bí á lò. Pé pé iye tí ẹ bá ti sẹ́sìn, àlàáfíà ló yìí ní kiri àlèbá ọlọ́dà ẹ̀kẹ́kọ̀ọ́ sí. Ìtọ́ bá jẹ́ sí àlàásìlò bí yìí nìkiri àlùmọ́nì ẹ̀rọ ẹ̀mọ́ sí. Tọ́ ìtí èyí bá sẹ́ẹ̀sì wọ́n ní pé ẹ̀rọ náà máa ṣe lọ àgbàwọ́n tó yẹ ní gbégbé ni ẹ̀mọ́ sí. Ọbẹ̀ lówó àpèkò ọbẹ̀ bí sì wòsàn. Kọ́lá kọ́ ọmọ rí ẹ̀rí lápẹ̀lá nẹ́bí kọ́ wá tẹ́lẹ̀ yẹn lápẹ̀lá nẹ́bí àwọn tó lọ́wọ́ wá pé ẹ̀mọ́ sí. Ó lè gbé ni ó lò náà ni. Ó lè wà nítorí sí. Akọ́wá ní ànábì lo ewé àti egbò. Ó lo kí gbogbo ó lo ewé àti So, Bá àbátí ẹ̀ lè tọ́ka dàrẹ́tì, á mú díẹ̀ wá ní àwọn ìwòsàn tí ànábì ṣe lóde ká mọ̀. Lóde ká gbẹgbẹ́ ni ká mọ̀. A lè má lè tọ́ka dàrẹ́tì o. Àmọ́ wò bá ànábì ti ṣe ìyẹn ni, tọ́wọ́ lè gbọ́ lóde Òun dá gbogbo sí ìbẹ̀rẹ̀ ilẹ̀ fún wa àrẹ́bì lóyìn ó sì kéde ó lóyìn ó fi ṣèwòsàn oyin kéde ń jẹ ewé àtẹ̀gbò ní ọlọ́sọ ọmọ kọ̀ọ̀rán nílẹ̀ pé kọ́ máa jẹ káàkiri kọ́ máa jẹ ewé káàkiri tó bá sì jẹ tán oríṣiríṣi eré ní ọ̀jẹ̀ yóò sọ wá di ìgbẹ́ ọ̀dẹ̀ mẹ́rin bóyá ìgbẹ́ rẹ̀ ni bí ebi rẹ̀ ni àwọn tí wọ́n ń lò wò tí wọ́n ìtọ́jẹ́ mẹ́rin wọn ò bóyá ti tàbí ebi nísà a sì ń lo ìjẹunṣẹ ànábì lò sọlá àyọsẹlẹ ànábì lò ojúwe fún wa pé wọn pe àrùn kan ní wọn pe ní irkù irkù nẹsà lórúkọ àrùn yẹn àrùn yẹn tó bá fẹ́ ṣe àwọn èèyàn láti bí òkè ẹsẹ̀ báyìí ló yóò fún wa débi ìgbésẹ̀ bí wọ́n ti wá ń pẹ́ sí yóò máa nìyẹn lára sí yóò máa nìyẹn lára sí yóò sì jẹ́ kí ẹsẹ̀ ọ padà dàbí pé ẹsẹ̀ ẹsẹ̀ máa gbé láti rẹ̀ dá ọ̀run yìí ànábì fún wa ní ìwòsàn rẹ̀ sọ̀rọ̀ àlọ́sọ̀lá wọ́n ní wọ́n ní ìtàlù tí ó jẹ́ ìwòsàn rẹ̀ ní àlíyàtọ̀ ṣáá tí ń àríyá tó ṣáàtì yẹ bàbá ní àríyá ìtumọ̀ rẹ̀ ní kòkò òdí tí ó rí kòkò òdí bí láàrin kòkò. Ànábì ní níbi ibi kòkò òdí ẹran ewúrẹ́ ó ti òun ni wọ́n wọ́n bèsè òsàn rẹ̀ òsàn rẹ̀. Ànábì sì ni ẹwà yọ pé kòkò òdí yẹn máa ń ní ọ̀rá dáadáa. Ẹ tí a bá ti yọ ẹkùn sí mẹ́ta ẹgbùn kan lónìí ẹgbùn kan lọ́la ẹgbùn kan ní ọ̀tọ̀la àwọn àbá wa ń ṣèwádìí wọ́n ní kí ló dé ó jẹ́ pé àrẹ́bí sọ pé àléyà tó ṣáàtì àròbí ìyàtì níbi tó wẹ́rọ ni àròbí ìyàtì àrẹ́bí tó dé ó ní àròbí ìyàtì àríṣọ́ àlàáfíà yìí ó ní ọkùnrin jẹ́ kò fò di ẹran òrukọ ìlárúbáwá nítorí àwọn àlẹ́ ìbọn àlọ́mọ ìwúrẹ́ ò tó lè bọ́ sàn ọkàn fẹ́ jẹran oṣù fẹ́ yọra o wọ́n que ní kí ló dúró níbẹ̀ àlèmọ́rò ìbẹ̀kọ́ ìbọ̀fìmọ̀ ọ̀rọ̀ nínú tí ìbùdó bá wí. ó ní ìpín tó dúró débẹ̀ ni pé ó ní ẹran ilẹ̀ lárúbáwá ó ní kàṣọ́ ìṣọ àwọn tí ń jẹ. ó ní pé torí pé ewé oríko tí ń yọ níbẹ̀ yẹn ni oríko tó ní àwọn ẹ̀sà kan lára ni nítorí pé ilẹ̀ ibi tí bá máa ń gbọ́dọ̀ gan àwọn koríko tí máa jáde ń bẹ̀ ní máa ń ní agbára sí máa dáyà tó koríko yẹn wá ní àwọn kankan lára tó ṣe pé kò lè ṣe é lè ilẹ̀ lárúbá sì ní ká àmọ̀ sí ẹ̀jẹ̀ tó làárọ̀ ó ti òun rà àwọn gẹ́gẹ́ ni máa ń dábàá ń bẹ̀ ó ní ìdí nìyẹn tó ṣe pé ẹ̀sà tá a padà máa rí lára ẹran tó ti fi ewé yẹn dìde tó ṣe kó ti ewé yẹn ewé yẹn ló mú ẹran rẹ̀ dàgbà ló mú ọ̀rá rẹ̀ dàgbà ẹ̀sà tó máa wà lára ẹran rẹ̀ àti ọ̀rá rẹ̀ ní ó sí ẹ̀sà sí lára àwọn ẹran yòókù ẹ gbọ́ so gbogbo ilé yẹn ní àtàwọn kan rí Islam ti júwe wá sí so àwọn yóò kàn bí ẹni ìrántí ẹni ìbámu wa tó ti pé ewé náà ni tí àná ti sọ wọ́n ti yé ọ̀làbà ọ̀jọ̀ dàgbà yìí ẹ̀rọ sọ afọ sàwádà kí ni ṣé wọ́n kọ́ ni alahabatu sàwádà abatu baraka owó ni nà alábi ìlú zaitun alábi sọ fún wa nípa rẹ̀ sọlá àlùwàsálà torí ẹ̀ lè lórí àti ìtọ́ láàrin ẹ̀wà àti ìtàbálẹ̀ lórí àti ìtọ́ kí láàlú ìwòsàn ara ní mo pè ìwòsàn ara gbogbo tí máa ń ṣe wá nínú ara a lè fún un títí kan bá ń dùn wá tó bá ní ẹmú ewé yìí ẹ ẹ lọ kẹ ẹ fi ra bẹ yóò tètè sàn àbí yóò tètè kò ní wú mọ ṣùgbọ́n burú bẹ tó bá fi lè jẹ́ pé nǹkan yẹn máa ta ara yín àbí yóò wọnú ara yín lọ ẹ lè lò ó pẹ̀lú pé kí ewé yẹn wọ́n ní mọ́jàmú o mọ́jàmú tó mo wà lérò ni pé tẹ bá fẹ́ jà ìkásẹ̀ ẹ̀rọ yìí o òun ní kẹ́ já o aago kan òun ní kẹ́ lọ o ó di eléṣe o tẹ̀fásì fẹ́ já o òṣèrà yìí ó di akọ́jú ewé àṣẹ̀dẹ̀rẹ́ ẹ̀hìn mo júbà akọ́jú ewé àwọn tó kó já ṣiṣẹ́ ó di tí o bá ti sí gbogbo àwọn ìjẹ̀mú yẹn bẹ̀ kí ẹ̀ka já náà ní ìdúgbò burú bẹ̀. tẹ̀fásì mi já o ẹ̀ẹ́dẹ́gbẹ́ lu ẹlò lẹ́ẹ̀mẹ́ta àbí ẹkùn sí mẹ́ta yóò bí nìkan kan yóò bí nìkan kan ni mo sọ ní sùpá náà bí nìkan kún nìkan sí mẹ́ta ọ̀dì experience lásán nìyẹn sí twenty yóò lò sí mẹ́ta yóò lò lásán nìyẹn ọkùnrin kan ló lọ́ba lóṣù tó ti ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo ẹ̀ ó ti ó rí ra rẹ̀ ọmọ bóyá experience àbẹ́ experience kan òtòrí ìgbéró yìí bí àárín ẹ̀sìn jẹ́ nìyẹn tọ́ lábẹ́ yíwọ́n náà wá nìyẹn bí ẹ bá wá lo bí àkẹ́kọ̀ọ́ fún nǹkan tí èsì inú ara ó ti bẹ̀ bọ̀ o. ẹ gbọ́ pé pé àwọn máa ń sọ fáwọn onígbà àbí ẹlẹ́bọ̀ ni wọ́n ẹ tó ni pé wọ́n lo wí àkẹ́kọ̀ọ́ fún nǹkan tí ò ṣe wá lára. ìyẹn ni pé sábà bí ibi tọ́lọ̀ òkú sábà bí kàn yẹn sí ni wọ́n fẹ́ lò sí. ewé àkẹ́kọ̀ọ́ sábà bí tọ́lọ̀ gbàgbà òkú àbí ṣe ni pé kàtẹ́ máa ṣe wà nù ara tí ọ̀bá lówó lọ́wọ́ sábà tó tọ́lọ̀ lọ́wọ́ kalẹ̀ fún ká segin ni ká sàdúrà kò sí ewé àti kòkó yẹn ẹni tó bá ti lówó àti kòkó yìí lówó lọ́wọ́ tí ó di yẹn tó ti gẹ́gẹ́ bọ̀ ṣe é gbọ́ yí báyìí àlẹ́ lówó àti kòkó sí yẹn so mo rò pé pápù yẹn náà jẹ́ tọ̀pọ̀lọpọ̀ tí mo lábẹ́ irú ilé sọkọlọ bá kókó sáà alẹ́kùn mímọ́ wa ọlọ́ọ̀tà náà ní ẹ̀ tẹ́sán kọ̀sì. ẹ̀rí tó wà gan olè díẹ̀ ó ní pé ìdágbọ́gbọ́kùnrin ọ̀rọ̀ yẹn àpọ́nlé ló sì jẹ́ fún obìnrin ẹ̀rí yẹn lọ díẹ̀ àwọn lọ́dọ̀ àwọn afẹ́sìn yìí apẹ́nu bẹ́ẹ̀ àmì ìgbóni lè ní pé dẹ́tẹ́ni kága dẹ́tẹ́ni kága ìtòrí lè dùn nìyẹn tó sì tẹ̀sán náà ọ̀rọ̀ àwọn afá ìdí sí الرجال يعني النساء شقائق النساء يعني الرجال النساء شقائق الرجال àwọn obìnrin ni àjọ wọn báàsì kan ni wọ́n jẹ́ ara kẹ́ni lára ọkùnrin lọ́dọ̀ bá ti pàṣẹ fọ́kùnrin ó ti dé kíni ó ti dé obìnrin àgbàdo bá tó rí ìdájọ́ kan tó dé kíni tó dá obìnrin yọ pé ẹ mọ́ mi lé dọ́dọ̀ rẹ̀. ọlọ́pàá anábì láṣẹ ọlọ́run sọ̀rọ̀ àkọ́tẹ̀lé ojú ọ̀nà ìlànà anábì wa Ibrahim alayhi salatu wa salam nínú àkùrán táwọn ará Ibrahim ní kékeré Ibrahim ní kékeré ọ̀dà bẹ́ẹ̀ kò sí ọlọ́sìn náà pa anábì náà lẹ́kọ́ tẹ̀lé ìlànà rẹ̀ tọ̀ ìlànà anábì Ibrahim anábì wa ń dábẹ́ anábì Ibrahim ń dábẹ́ torí àwọn ọkùnrin wa náà gbọdọ̀ sí kékeré wọn gbọdọ̀ dábẹ́ pé anábì Ibrahim ọkùnrin ni àwọn ọkùnrin wa gbọdọ̀ dábẹ́ ẹ̀rí wo ní ẹ̀rí káwọn obìnrin mọ̀ dábẹ́ ìpìlẹ̀ sí ní pé gbogbo ara ẹ̀ ní àtọ́nà tí nípa àdájọ́ tẹ̀lé àtọkùnrin àtọ́kùnrin náà lọ́nà gbogbo ṣe kíni tí wọ́n tẹ̀lé lánàá rẹ̀. Alábí sì sọ ó ní nínú àwọn àròkè tọ̀rọ̀ àwọn àdámọ́tọ́lọ́ ọba dáná wa ó nínú ẹ̀ní kíni ọlọ́kítà kábàbẹ̀. Pétérò yìí sì ní ọ̀rọ̀ yẹn ni. So ìdábọ̀ wa ń bẹ nínú rẹ̀ tálẹ́ ṣùgbọ́n àwọn tẹ̀lé rí pé obìnrin ò sí inú tánàbí sọ yẹn ajá tó ọ̀rọ̀ yẹn ní kóbìnrin náà dá nígbà kan méje ni pé kóbìnrin ọba dá rè wọ́n gbọ́dọ̀ jẹ́ pé kí wọ́n dá níwọ̀n tí wọ́n sùn àwọn ẹ̀rí kan bẹ pẹ́lẹ́pẹ́lẹ́ tó lẹ̀ tí wọ́n sọ pé obìnrin kan máa dá lò màdínà anábìlẹ̀ sọ fún pé tọ́ba dá o ọ̀rọ̀ba lè dá o dá níwọ̀n tí wọ́n sì torí pé tọ́ba dá dáadáa yóò jẹ́ kí ó lè jẹ́ ẹni tó dì lọ́tọ̀ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ rẹ̀ ó ti yé nísìnyí kò sì ní kó àbá kò ní kó ìdààmú pa ó sàṣọrí yẹn lọ́ba kan ó dé rí yẹn lẹ̀ ni pé ìgbà yìí wà lọ́ọ̀sì àbọ̀tàwà ni ìmọ̀ bá gbogbo àwọn obìnrin ẹ̀sìn ẹ̀ sì sọ fún wa pé tá a bá da rárá fún obìnrin náà ni ìmọ̀ kó bá àwọn obìnrin náà obìnrin tá a bá dábàá abẹ́ fún wọn máa ń ní tẹ̀sí irú wọn sì ní ọkùnrin ìpín ètò wọn ọkọ wọn ọ̀gbọ́dọ̀ lọ lóṣù mẹ́rin o ó ti yé ní ní ìdájọ́ oṣù mẹ́rin dá o ní kọlọ̀ jáde o àmọ́ tó bá ti wá òkú ó ti ẹ̀fẹ́ wá tẹ̀lé ọ̀rẹ́ tí ọ̀tẹ̀ lọ fún dáwà náà nípa ọ̀dọ́ rẹ̀ lóṣù mẹ́rin nítorí pé ìyàwó rẹ̀ ni kò lè mú mọ́ra àbẹ̀wò lánìí ọkùnrin kan ní tó wọn mo ti rí obìnrin mo ti gbọ́ obìnrin kan rí ó sì ṣẹlẹ̀ ní wàhálà ẹ̀ tó fà mílẹ̀ síkọ̀ ni. ó ní àwọn òyàwó òun ló tóbi kọ́ lẹ́nu tóbi kọ́ lẹ́nu pàtó mo fẹ́ kọ́lágbà sọ fún pé ó ti láti ní ìjó ó ló ti láti ẹ̀kọ́ ó nígbà tó wá wá níjọ́ pé pé ọkà sọ fún wọn ni pé àbú ó lọ́n fẹ́ súnmọ́ ni àbú. sẹ́fẹ́ sẹ́fẹ́ ẹ̀mú kan ló méjì ìsìlẹ̀ kẹfẹ́ wọlé fi sọ́ọ̀bù mi ara kẹ nílẹ̀ kẹra máa bára mi ní. ọ kẹ ẹ súnmọ́ mi kẹ ẹ bá súnmọ́ mi kẹ ẹ máa pé tí ilé òfin mọ ẹ̀gbọ́n fún mi lẹ̀ ọlọ́ ilẹ̀ àbẹ̀ tí ilé òfin mọ ẹ̀gbọ́n fún mi lẹ̀. ẹ bá ti ń mọ́lẹ̀ tó máa padà náà tó máa padà ní. ṣètò yìí wò àbúrò àríkà ìtọ́lọ́ọ̀ bẹ́ẹ̀ lọ sùn gbẹgbẹ́. Torí ó ti mọ̀ pé yóò yarí tó ń wò lè gbádùn los. yóò yarí fún un. Bẹ́ẹ̀ lọ sùn, ó lóun ti yàrá lọ sùn. Nínú tó jẹ́ kí ìsìnkú lọ tó wọ́n fi lẹ́gbẹ̀ẹ́ tó wọ́n fi kọ́ nù. Ọ̀pọ̀lọpọ̀ ló lẹ́sìn ní tẹ́ bá rí pé kò bá jọra wọn. Tó bá jẹ́ pé ọkùnrin ní ó gbádùn rẹ̀ tóbìnrin lọ, àbóbìnrin yàrá sábà tó, àìmọ̀ ìtàlẹ́ ìtì ń ṣẹlẹ̀ ní nǹkan yẹn nípa gbọ́dọ̀ nílé sọta obìnrin lọ́wọ́ lọ́wọ́ sí ọkùnrin ọkùnrin rẹ̀ ọgbọ́dọ̀ àti ẹ̀ lọ́kàn lọ wá mákínà kan mákínà yà wá yà wá tá léyìn àbíkọ́ wá tá léyìn àbíkọ́ wá rọ́bíà nígbà tí èdè rọ́bíà lóṣù nígbà tí mo darúgbó. mo rò bóyá ẹ̀ àmọ́ tó bẹ̀rẹ̀ kò ní oní solution ó wọ́n ti pé ọkùnrin kan ti fẹ́ lẹ́nu torí ẹni pé obìnrin tó bá dábẹ́ fún ni kì í sábà máa gbádùn rẹ̀ kọjá àlà láti ní ìdíkà experience lọ́sọ̀ ni. èyí tẹ́ bá tún wá dábẹ́ fún náà nìkan bá wá jẹ́ pé ẹ̀ sí níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ aragi kékeré wà lẹ́yìn aragi àdàbẹ́ yìí kékeré wà lẹ́yìn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. bó o bá rẹ tí ó dà fún aládùúgbò gan ẹ̀ lè dà fúnra yín àmọ́ ó lè wo wọn ní káyọ̀ ló ní ọ̀dà àmọ́ kì í ṣe tó le ọba rí nọ́ọ̀sì ládùúgbò ṣàlàyé fún kọ́mọdé kí ni ọmọdé àkọ́kọ́ aragi kékeré kò níbi eré abẹ́rẹ́ yẹn náà. bí ẹ bá ti lọ dáadé púpọ̀jù òṣìṣẹ́bìnrin yẹn padà rárá o. irú obìnrin bẹ́ẹ̀ ni a máa ń délé ọkọ̀ tó lè pé ìgbàgbọ́ ti fi fún mi lára ni. tipátipá lọkùnrin ló ti gbádùn rẹ̀ nulẹ̀ wọ́n sì máa jà lẹ́mẹ̀wá. kì í ṣe pé ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin òun ni kó àbámálẹ̀ ẹ̀ka lóṣù kò ya òṣìṣẹ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tẹ́ ti gé kó lára ni ẹ̀ ń lóra ni torí ẹ̀ inú yẹn níbi kásìkè ní kásìkè ní wàsíwàsí kọ́nà mọ́tà jáde wà bẹ̀ ọba ọ̀tá. ìbéèrè wọn lórí pé nínú tìràrí àti káwọn ṣe ọdún àlọ́sọ̀rọ̀ àṣẹlẹ̀ nínú tìràrí àti lọ́lọ́gbẹ̀dẹ̀ kí ni àti fún àkọsí. kò sí ti ń jẹ́ pé Oṣù tí jẹ́ sọ̀ràrí àdúrà, torí mo rò pé ibi tágbó yẹ nìyẹn máa lọ nìyẹn ní sọ̀ràrí. Oṣù sọ̀ràrí àdúrà, àlìjànú ni sọ̀ràrí àdúrà máa ń bí. Ọlọ́run bò sọ fún wa pé tábà fẹ́ bẹ̀rù ká fi sọ̀ràrí kàkà sí ìbẹ̀rù. Bọ̀ káwọn sọ̀ràrí sára, tẹ́bá ní lọ bíńdà àti gbọ́ ibú kèsè sọ̀ràrí àti ìrẹ́rẹ́ àdá náà sọ yìí. Ká ló lọ bíńdà ìmọ̀ta fún ìrẹ́rẹ́ àrígbà yìí, ìyá ìyíwò sábà ti dákọ̀ yín o wọn mọ̀ pẹ̀lú ìwé lò sára rà rẹ̀ àmọ́ tí wàá rí nígbà wọn sábà lo okun ní kíni àbísàdúrà ni. lọ́bí gbà ní ààrẹ sí wa ní tá a bá lò àgbàládà. alábìíní sọlá àlùwọ̀sán ó ní ó gbọdọ̀ ìlẹ́yà mí dòníyà fún ó ní wọ́n kó sí mi nínú ẹ̀mí nínú ayé ènìyàn nǹkan méjì kan. alábìíní àwọn kọ́ra rẹ̀ ní mo nífẹ̀ẹ́ ọ̀pẹ́ nǹkan tó bá lóòrùn nínú ọ̀rọ̀ ayé ẹ̀yìn èèyàn ni àlẹ́bí pẹ́ kókò bọ̀dọ̀ sí ìdára lọ́pọ̀lọpọ̀ gbà ó ní mo nífẹ̀ẹ́ rẹ̀ náà ọlọ́run bá aláàgbé kí n nífẹ̀ẹ́ rẹ̀ ó lẹ́lẹ́kejì ni obìnrin ọlọ́run bá aláà ó ìfi obìnrin sí mi lẹ́nu ìyẹn wàá túmọ̀ sí pé wọn náà wà lọ ti rí ẹ̀rí o ẹ̀rí gbogbo sílẹ̀ àlẹ́bí èyí tó wọ rí ní kíni tí obìnrin ti yé sẹ́rí fún ọ. Ó ti yé. Àrábìnrin nífẹ̀ẹ́ wọn ní òbí sábúrú kò sì gbé gba bí àbúrú ó lò lọ́nà ṣẹ̀ríà ọlọ́run ni. Ìyí ò ní wọn mú ọlọ́run mú àwọn obìnrin ọ̀sán ọ̀dọ̀ rẹ tiẹ̀. Kò sí tó burú ẹni tó bá mú lẹ́rìí ká. Àrábìnrin ló ní obìnrin kò sí tó burú ẹni tó bẹ̀rẹ̀. Iye tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tó bá jẹ́ pé ọ̀bá ti máa fi ṣèbàjẹ́ tó ń lè gbàgbé sónà ibi ìlànà ọlọ́run ọba kò sẹ́ni tó lè gbìn tó mọ̀ sí ẹ̀gbọ́n kò sẹ́ni tó mọ̀ sí àmọ́ tó bá dé fi ń ṣèbàjẹ́ ọ̀daràn o ọlọ́run ní síwá bẹ́ẹ̀ tó lẹ́ka lọ sọ́bítà àgbà adáni lórí kọ́báyé kábàbí lánìyàn pé súnà ànábì làfẹ́ fi ṣe àbí pé ànábì máa ń ṣe làánà tó kẹ́yìn láfi ṣe àgbà ọ̀rọ̀ tààlà tààlà. àwọn ọmọ mi bẹ̀rẹ̀ jahannam yìí jahannam yìí àwọn tí àwọn àti jahannam bọ̀ aláwọ̀ ayọ̀rọ̀ bọ̀ aláwọ̀ mọ́ àwọn àwọn ọmọ ti jahannam bọ̀ ètò ìfipẹ́sì jahannam bọ̀ wọ́n padà sí wọ́n padà sí àti pé ǹjẹ́ gbogbo mùsùlùmí ló wà nílẹ̀. Èmi ọ̀gbọ́n kíní ẹ̀rọ ọkọ̀ ló mi lójú. Ọ̀ àti pé ẹ má pè wá bẹ́ẹ̀ pé ìjànà nìyí o. Ẹ bá lẹ́jẹ̀ bá rí nínú ẹ̀rí pè wá bẹ́ẹ̀ kó burú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ẹ bá ti bá láàbọ̀. Àbí ìyẹn ọ̀gbọ́n àwọn béèrè pé àwọn òwe ní ọwọ́ náà ó tó wà nìkan àwọn ni òṣùwàtò lè mùsùlùmí àwọn ẹlẹ́sẹ̀ nínú àwọn mùsùlùmí tọ́lọ̀ bá wù tó bá wọ náà láti fún ọwọ́ náà àmọ́ dájú pé àwọn apá kan náà àwọn ẹlẹ́sẹ̀ náà mùsùlùmí ti kéde wọ́n wọ̀ náà. apá kan a ó sì dájú pé ọlọ́run ṣàforíjì bá wọn sí ni wọ́n apá kan tọ̀ mùsùlùmí ẹlẹ́sẹ̀ tí ń mọtí tí ń parọ́ tí ń ṣe sìnà tí ń jalè tí ń sọ̀sọ́kúsọ tí ń wòwòkúwò tí ń jalè tí ọ̀la màá náà tí ń gbowó ẹ̀yìn tí ń ta bẹ́tẹ́ ń ta bàbá jẹ̀bú ń ta ẹlẹ́gẹ́sìsì gbogbo àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àlọ́dọ̀ ọlọ́run tó bá wọ ọlọ́run bàbá yìí irú àwọn èèyàn báwọn ó síná fún owó náà lọ́dọ̀ lọ. Tábà tí wọ́n wọ náà nì, lópin ìgbà tí wọ́n bá ti tọ́ ẹbọ wò láyé àbí wọ́n ṣẹbọ wò kú sórí ẹbọ wọn padà tó bá. Ó ti wọ́n jáde kó nínú mẹ́jọ kan. Ẹlòmíì wá lè lọ ọgọ́rùn-ún ọdún bẹ́ẹ̀. Ẹlòmíì lè lo wá mi yẹyẹ síbẹ̀. Ẹlòmíì lè lo bá mi yẹyẹ síbẹ̀. Àmọ́ lọ́jọ́ kan ó jẹjọ́ kan ó sì kéyìn anábì lọ sọ bẹ́ẹ̀ onítọ́wọ́ yá ọlọ́run bọ́ pàṣẹ wípé ọyọ lọ́nu náà ẹnu wà wọn tó bá jẹ́ pé ibà ń bẹ nínú ọkàn wọn gbólóhùn láìlá ìrọ̀lọ́ tó wọ́n bá láìlá ẹ̀jẹ̀ láyé àwọn tó bá sẹ́kù nù náà inú wọn mọ̀ yọ wọn lásìkò sásìkò ni àwọn tí ọkàn inú náà nínú àwọn ọmọ àlìkẹ́bẹ̀ tí ọkàn inú náà làwọn tí pélímọ̀ bá sì wà ní ara wọn tí ó bàjẹ́ lára wọn láyé àmọ́ wọn ò gbélé ayé wọn ti dá ìdílé kẹsàn-án náà kéde ara o ó ti yé ní nǹkan ti ta ìpalàgbà lérò tó ní pé iṣẹ́ ọwọ́ rẹ ọ̀tá kẹ́lí mọ̀ yìí bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ ọ̀tá kò nínú ẹ̀mí rẹ wọ́n lọ yọ wọn tó bá yọ kò nù náà wọ́n á ní lọ wẹ̀ wọ́n nínú mọ́wọ́lẹ̀ àyà wọ́n á wọ̀ wọ́n ti dé ìlú wọ́n ti dé gírí ó di wọ́n awẹ́ wọn àwọn náà wàá dábẹ́ yẹn ti padà wọ́n sì wà ní ẹ̀wọ̀n náà wọn àdìjánná. tọ́ sójú àpàjọjọ ara ó lè lọ sẹ́ẹ̀lì dáná kọ́ lọ sẹ́ẹ̀lì kábọ̀ kọ́ bẹ́bẹ̀ kọ́ lọ sẹ́ẹ̀lì kábọ̀ ọkàn lọ́jọ́ mẹ́ta mẹ́ sódò mẹ́ ẹ́ kò tọ̀ mọ́ ọ torí ẹni tó lẹ̀wọ̀n darí àtàwọn táàlẹ̀ ẹ̀wọ̀n àìsègbè ni wọ́n kí ọkàn lé ńjọ́ kan wọ́n kí ọkàn ẹ̀wọ̀n ń jọ́pọ̀ pé wọ́n wẹ̀wọ̀n ní báyìí nítorí iye two thousand and four ó sì kí ni ọ̀rọ̀ ẹ̀wọ̀n tó ẹ̀wọ̀n nílẹ̀ ní wọ̀nyí abẹ́rẹ́ ọ̀pá náà. lọ́wọ́n sì jọ bá àwọn àtàkàrí tẹ̀lé láti ọ ní ìyàgbẹ́ ìyá yóò fi kíni yọ ọ̀rọ̀ lára ẹ̀ mo kò lára ẹ̀ ó jẹ́ àkókò ti gba ọ̀rọ̀ mi já wọn náà o. gbogbo àdó rẹ àwọn èèyàn lálẹ́ sọ pé wọ́n dé mẹ́ta bọ̀ mùsùlùmí tí ọba ṣẹ bọ tọ́lọ̀ bá ní kí iṣẹ́ ẹbí rẹ̀ wọ́n tẹ̀síwájú sí ara ilẹ̀ lọ ó ṣe é ṣe kó ṣe kí ni ọwọ́ iná tó tó wà ní jàǹdà àmọ́ tó bá ti ṣe ẹbọ mọ́sí mùsùlùmí rẹ̀ ọ̀rà sí náà ni tó bá kú sí ilé ẹbọ o ọlọ́run ẹ̀jẹ̀ àwọn ọ̀rẹ́jẹ̀ wọn ó lọ pa ara náà lábẹ́ yẹn nǹkan méjìlá bẹ̀rẹ̀. Hmm. wọ́n fi wọ́n lòdì nàbí kò sí ní jẹ́mọ́ lòdì nàbí ìbéèrè yìí yorùbá kò yẹ ká máa béèrè mọ́ ó ti yé kí ní jẹ́mọ́ lòdì nàbí kò sí ní jẹ́ bẹ́ẹ̀ ẹni àwọn ibi ká sí ọjọ́ ọ̀dì àkọ́ ni pé láyé kan kò bá làákà yìí ẹni tó wà láyé náà máa sọ. ṣé ìwọ ni ìdáni ní sìkì bàbá rẹ bàbá wà lọ́wọ́ bàbá rẹ tó ti pé láti ọdún kẹ ọgọ́rùn-ún ọdún ọbẹ̀ sọjọ́ bì rẹ̀ táwọn yóò gbọ́ gbọ́dọ̀ àti dáadáa wọ́n ní láti gbé ìṣàtìwọ́nú làákà máa bá yẹ ọ̀kan máa bá nǹkan kan máa bá bá bá rẹ ilé kẹwàá pọ̀ máa òfin ọgọ́rọ̀ ọdún ló ti kú sẹ́yìn all of them celebrate ọjọ́ ìbí rẹ̀ wọ́n ní kò serious kátó wà pẹ̀pẹ́ ní àmẹ́lú wa mọ̀nàmọ́ ẹ̀fẹ́ celebrate ọjọ́ ìbí rẹ̀ tí ìbá ti fẹ́ kà ti kó sínú làákà yìí. èṣù dẹ̀ ti da ó ti da pọlọ yẹn kò jẹ́ kẹ́ ẹ mọ ẹ̀sìn àtọ̀sẹ́sìn mọ́ torí ẹ̀sìn ni mo lóde kò lóde mọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ta ara náà ìsáfún ìwọ ọ̀fẹ́ àwọn ìṣẹ̀dá wọn kọ́ra kò kọ́ra ọ̀ṣẹ̀ nípa àwọn ọ̀fẹ́ ìlú ìbéèrè pọ̀ tí a ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sì gbọ́pọ̀ tí a kọ́ kódà àwọn èèyàn ṣe rẹ́dì mo ti rí àwọn sátíà ní ọwọ́ pàmí sọ́ọ̀tún pàmí sírẹ̀sì lẹ́yìn pé ètò ìyẹn torí àsìkò fún àdẹ̀fẹ́ ká lo ìṣàṣọ tó ọ̀nà wọn sì pọ̀ wọ́n sì ní program náà níbò míì kí ọlọ́kọ́ náà kó máa ṣàlékún àlàáfíà ara fún yín ẹgbẹ́ àpẹẹrẹ ìtàlẹ́ o kò sí bẹ́ẹ̀ ká tí ó wà sípò gbogbo àwọn òbí rẹ̀ gbogbo ọ̀nà wọn sọ àǹfààní púpọ̀ tá a tó lè wá ká lè dá wọn lóhùn ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ṣùgbọ́n torí àsìkò ìtàlẹ́ o àti pé torí àlàáfíà ara sọ́ọ̀dù wa àá gbà wọn láyè pé kí wọ́n sinmi báyìí náà àwọn ilé ètò tó wà nílẹ̀ wọn kó sáàsì ìmúgbìlò tí wọn ṣàlàyé fún wa àwọn ọmọdé àti tá a fẹ́ gbé kalẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ àwọn pọ́sì fún àpẹẹrẹ tó jẹ ọlọ́pọ̀ tó tó pọ́sì ẹbí náà dé ẹgbẹ́ ọmọ ìlú bá dé ìlú bọ́ ẹni ló lè má dé pàdé àti ìjọba àdúgbò náà àwọn àyè láti máa sọ ẹni lè má dé ìjìyàn wọ́n sá fún wọn nínú pọ́pọ́ ìjọ sọ báyìí káàmù ọmọ láti balẹ̀ fún wa àti ọgbọ táwọn afá yìí náà sọ ọ̀rọ̀ ṣe déédéé ọlọ́pọ̀lọpọ̀ kó ṣàlẹ́ kó ṣàlẹ́ ẹ̀jẹ̀ mo fi fi tó wa létí pé ní ìlú ìjókòó yìí pẹ̀lú yọ̀dá àlá ẹ̀yà lè pélé ìta àṣẹ àkọ́kọ́ ẹ̀ àti ṣèkò wa sàrùmọ́wá bákan náà ṣèkò wa ní àbàjíà ni wọ́n wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní ibi ìfọ́sọ̀ ìtaṣe ó sì fún second round olóògbé ọlọ́run ẹlẹ́kẹta ló dẹ̀ fún wáyé pátálì ní eléyìí bákan náà máa wá ń ṣe mọ́tìrì tó fẹ́ sí òmíràn wà ṣe àdéhùn àwọn afáàlà wà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní oṣù yìí tí ó ti parí pẹ̀lú ìgbọ́lọ́ every last sunday of the month wàá ṣe ìdókòwò yìí eléyìí tó sì yóò wáyé ní central mosque ọ̀tà pẹ̀lú ìgbọ́lọ́ tí alákọ̀ọ́dá kò tó bẹ̀rẹ̀ wá sí. ẹni tó ṣe lẹ́tọ̀ sí wa àti tọ́pìtà àtúnṣe a máa fi sanwó sí wa pẹ̀lú ìwọ̀dà aláàfíà alákọ̀ọ́dá kò tó ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa àkókò tó lójú ọgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìlú ọgbẹ́lẹ̀ láti sọ àwọn ọ̀rọ̀ kan àbẹ́kẹ̀jì abẹ́kí yóò sọ̀rọ̀ ọ̀gbẹ́lẹ̀ jìnnà tí wọ́n bá wa ṣe ìdúpẹ́ pàtàkì ilé àwọn ọ̀sán wa sálẹ̀ ọ̀gárígà lọ́sọ̀gbọ̀dọ̀ náà.